tí mò ń sọ yìí ó ti ń súnmọ́ aago méjì bọ̀ díẹ̀díẹ̀. ok torí gbogbo ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ láti aago méjìlá kọjá bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. ok gbogbo dírámà yìí bẹ̀rẹ̀. ok hmm, a wà lẹ́nu ẹ títí di bíi aago méjì kọjá. Hmm. kọlọ́run tó yọ mí náà ọlọ́run ṣe kó mi yọ. bọ́lọ̀ ń ṣe kó mi yọ wardrobe tí mo wá tì yẹn tẹ́mi yẹn sọ pé tí wọ́n bá fìpá sí orí ẹ̀ ló ti máa dáhùn bá tún ọwọ́ mi tí mo fi wọ́ wardrobe sẹ́nu ọ̀nà náà fún ilẹ̀ tún wọ́ padà bá tún wọ́ padà kí ló wá kù sí n fẹ́ mú n bá tún lọ́gẹ̀jì kékeré tí mo gbé wá n bá ń wà bóyá mo tiẹ̀ lè rí sharp object tí máa mú dání kò sí. bí ẹ spanner bí ibi nǹkan kan kò dẹ̀ sí tools bá tiẹ̀ máa wà inú mọ́tò tán ti gbé lọ ló wà kò dẹ̀ sí kí mọ́tò náà lọ́wọ́ mi tí mo lè lò ojú mi wá lọ sí ara kí ẹnu lẹ̀kùn kí ìyẹn méjì ni hmm. rántí dáadáa n bá rọra fa kíyẹn yọmuyọ dání ẹ̀mí yẹn bá ní kí n ti kíyẹn bọ̀ kí n ṣílẹ̀kùn yẹn bá yí lẹ́kìnní kẹ ẹ̀kejì pẹ́kẹ́ bá yọ kíyẹn dání ẹ̀mí yẹn wá ní ṣílẹ̀kùn yẹn ilẹ̀kùn yẹn ti máa ṣí báyìí àwọn mẹ́ta ni mo bá lẹ́nu ẹnu ilẹ̀kùn mi ah ọwọ́ wọn ti fẹ́ gbélé ilẹ̀kùn mi ilẹ̀kùn yẹn tí mo ṣí mo bá wọn wọṣọ funfun ọkọ ilẹ̀kẹ̀ sọ́rùn obìnrin kan ọkùnrin méjì ṣé ìṣe fíìmù lẹ wò sá. mi ló ṣẹlẹ̀ sí. kì í ṣe pé rí inú fíìmù. tí èèyàn bá sọ fún mi èmi náà ní bóyá fíìmù ni. bẹ́ẹ̀ ṣe ń béèrè lèmi náà máa béèrè lákó dá mi lójú ṣùgbọ́n èmi tó ṣẹlẹ̀ sí ni mò ń sọ̀rọ̀ yìí bó ṣe ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn tá a máa máa wò pé ó ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀. orí hmm. bẹ́ẹ̀ ẹni bá sì ti kú ẹni bá ti bá rìn nǹkan tó máa ń gbẹ̀yìn ní orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ kí ló lè ṣe. apá kan á wá ni wọ́n parọ́ mọ́ wọn ni apá kejì á ní ẹni tó bóyá kò tiẹ̀ sùn bẹ̀ bóyá kò sí bẹ̀ ṣùgbọ́n ẹni tó lọ ó ti lọ. Hmm, kò ní lè kò ní lè síbẹ̀ láti sọ so bí mo ṣe ń ṣílẹ̀kùn yẹn dédé ọwọ́ ẹ̀ ó fẹ́ gbọ́wọ́lé lẹ́kùn yẹn kó ṣílẹ̀kùn. ọkùnrin kan lára àwọn mẹ́ta hmm. ọkùnrin méjì obìnrin kan obìnrin yẹn wọ ìró àti bùbá aṣọ funfun ó kó lẹ́kẹ̀ẹ́ pupa sọ́run àtọwọ́. Ah. àwọn ọkùnrin yẹn náà kó lẹ́kẹ̀ẹ́ sọ́run wọ́n wọ dàńṣíkí funfun bí àwọn olóòṣà oko bí àwọn olóòṣà funfun aṣọ funfun làwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀ tọ́ ní ah mo rò bóyá rúùmù yèyé ni bíbá ni sọ́ọ̀rì. yèyé èwo. yèyé tó wá jẹ́ kò yé mi pé yèyé kan tẹ wà nínú hòtẹ́ẹ̀lì níbì kan wọ́n máa ń fẹsẹ̀ gbálẹ̀ bí ìgbà téèyàn fẹsẹ̀ gbá ọ̀sán tó ń gbà síra wọn yẹn mo wá dúró ẹsẹ̀ mi kan lẹ́nu ọ̀nà yàrá ẹsẹ̀ mi kan ní passage hòtẹ́ẹ̀lì bá di kí yẹn mú pé ẹ̀yin mẹ́ta ní kẹ́tì ẹ̀ tó kì mí mọ́lẹ̀ èyí tó jẹ́ obìnrin tó bá jẹ́ ọrùn ẹ̀ ni mo bùjẹ màmá bùjẹ bíi súyà <laughs> èyí tó jẹ́ ọkùnrin nu wọn tó bá jẹ́ ọrùn ẹ̀ ni mo ti kí yìí bọ̀ mo ṣáà mọ̀ pé màá dá méje èèyàn méjì kan tó mú mi ẹ̀mí mi ti pin pé mo gbọ́dọ̀ jàjà ẹ̀mí mi lórí ọwọ́ tí mo wà yìí oh. nọ́mbà rárìn lọ bẹ́ẹ̀ náà ń wò mí náà ń bá sáré mú fóònù ọmọ tó dẹ̀ ti sùn tẹ́ẹ̀ bá gbàgbé ti ń tóbi aago méjì òru bá pọ̀ mọ̀ yẹn pé wàá gbé mi kúrò lóòótẹ́ wọ́n wá ọmọ tó gbé mọ́tò yín lọ ọmọ tó gbé mọ́tò mi lọ lójú oorun ló ti dìde lóní àdúgbò òun kínní kan ṣóun máa lè jáde mú ni tó bá ti ráwọn ọlọ́pàá sọ pé ó fẹ́ lọ bẹ́ẹ̀ gbọ́. wọ́n pè é lólè. wọ́n máa pè é lólè jẹ́ kó máa tẹ̀lé ẹ̀bọ̀ tó máa dé màá máa yanjú wọn tó bá ti wá gbé ní. àbúfẹ́ kílẹ̀ mọ́ kó máa regret pé o tètè gbé gbèsè. o bá sì mọ̀ kó ti wá. wọ́n fẹ́ fi mí wọ́n wẹ́ni tó fẹ́ lò ń bí báyìí. ìyẹn ló wá jẹ́ kó máa bó ṣe bẹ́ẹ̀ ni mo rántí pé níkà bíi boxers ló wọ̀dé àti t-shirt. Hmm kí n tó rí èyí tó máa wá ṣẹlẹ̀ tó wá fi confam tó wá fi gbogbo èyí tí mò ń sọ ni pé bí bọ́mọ yẹn bó ṣe déédéé pè mí nìyẹn. látẹnu géètì látẹnu géètì ó lóun ti wà á sálẹ̀. géètì hòtẹ́ẹ̀lì tẹ́wà ẹ ó ní à ọ̀nkú dírámà máa ń ṣẹlẹ̀ níbí báyìí wọ́n máa deny pé àwọn ò ní àlejò kankan ní hòtẹ́ẹ̀lì àwọn wọ́n láwọn ò ní gẹ̀ẹ́sì kankan wọ́n báyìí ó ní tó jẹ́ òun lòun fíìlì fọ́ọ̀mù mo ní ẹ̀ ṣe bí wọ́n ló fíìlì fọ́ọ̀mù mi ni mo sign mo ní máa sọ fún wọn bẹ́ẹ̀ yẹn pé iná ni máa dá sun hòtẹ́ẹ̀lì yìí tó bá jẹ́ pé gbogbo àjò náà mọ̀ ó mi lọ́rùn pé bọ̀kùsẹ́ni tá jáde níbí kí n tó sọ nílẹ̀ tán bí mo yà àti bàtà àti gbogbo mo ṣe ń fa àti mo máa fàṣábíyá ni mo ṣe ń sá lọ sàlẹ̀ yìí tó wá mí lẹ́nu pé láti floor tó tẹ̀lé ibi tí mo wà náà ti pa gbogbo náà bẹ́ẹ̀ floor mi nìkan ni náà wà tó fi dé reception tó wà sàlẹ̀ ọmọbìnrin kan wà ní reception yẹn tó jókòó mi ẹ̀ ń wò mí híóhíó bí n pé lè fẹ́ bọ́ ah! bí mo ṣe fẹ́ jáde síta àbá ẹni tó lò tẹ́ o ti gbé chair o ti jókòó sí ẹnu ọ̀nà àbájáde sínú ọgbà lóru lóru nígbà tí èèyàn bá dẹ̀ ní hòtẹ́ẹ̀lì tó ní àwọn àlejò ní hòtẹ́ẹ̀lì kẹ́yọ̀ wọn kí àlejò ẹ kó wá dòru kó wá sọ pé òun lọ. kíbèmí náà ló tẹ èèyàn tẹ ṣáájú àti pé. Ah, gbogbo náà ni ah, ah, à ń ṣòwò la mọ bí. ọ̀nkú ṣé kò sí kí ṣé kò sí. kí ló dé tẹ̀ ń bínú lọ ni. nǹkan tó máa sọ ni pé ṣílẹ̀kùn kan kó sí wọn jáde kan bá bíi pé ẹran ilé ti bọ́. ó ní ẹ ṣílẹ̀kùn ẹ jáde. ẹ ṣílẹ̀kùn kó kó sí ẹ jáde kan kóra wọn jáde mo wá wọnú ọgbà yẹn bí gbogbo mọ́tò bó ṣe kún tó. bó ṣe pọ̀ tó kò sí mọ́tò ẹ̀yọ̀ kankan bẹ̀ aláwa fún mi gan pé kò séèyàn kankan tó sùn hòtẹ́ẹ̀lì ẹ̀ ṣe mọ àwọn hòtẹ́ẹ̀lì mi wá ní gbogbo rúùmù náà ti book ah. ẹ jẹ́ ká máa check dáadáa. a bá sọ pé gbogbo rúùmù ló wà eh, fúlẹ̀ gbogbo rúùmù ló ti wà fúlẹ̀ book kẹ́ẹ̀dẹ̀ rí nǹkan tó jọ pé bóyá àwọn mọ́tò àbí tí ò láti lè confam pé bẹ́ẹ̀ ni gbogbo rúùmù book tó ó yẹ ká gbìyànjú ká máa check bọ́lá ṣe kó yẹ aago méjì òru kọjá díẹ̀ lọ́lọ́nkó àṣà yorùbá tv àṣà yorùbá tv. ọ̀làjúdé ọ̀làjúdé làwọn gbàgbé àṣà ìdílé wa ìnagí pọ̀ ní gbóká tó fi di ọmọ gbẹ́gbẹ̀dù ìlẹ̀kẹ̀ pọ̀ lọ́jà kí Ṣàngó tó wájú mọ́kẹ́lẹ́ o ìlú pọ̀ láyé kí Ọbàtálá tó yàn lùgbẹ̀ láàyò àṣà Yorùbá TV egun kakaka ti tajá lẹ́nu àṣà Yorùbá TV ìkànnì àpèwáwò tí gbogbo ẹgbẹ́ rẹ̀ ń gbósùbà fún tó bá jẹ́ torin tìlù tàṣà ìbílẹ̀ gbígbé lárugẹ ètò lóníranran bí ojú ìlú abala àbáláyé abala sóyẹ kó rí bẹ́ẹ̀ Elédùmarè ló dirí ẹwà fákùkọ wà fún ètò lóníranran tẹ́ ẹ ní níwájú tẹ́ ẹ sì fẹ́ àṣà yorùbá tv ìníkẹ́ ẹ kàn sí fún ọdún ìbílẹ̀ lóníranran ìgbéyàwó àti onírúurú àṣeyẹ àṣà yorùbá tv yóò bá yín gbé fáyérì ẹ lè kàn sí àṣà yorùbá tv lórí facebook àṣà yorùbá tv two youtube wọn àṣà yorùbá tv bákan náà email address àṣà yorùbá tv at gmail dot com instagram wọn rèé àṣà underscore yorùbá tv bó sì jẹ́ twitter àṣà yorùbá tv tẹlifóònù nọ́mbà wa rèé zero seven zero six three seven three four seven two nine tàbí zero seven zero one three eight eight four two nine two àṣà yorùbá tv olódùmarè ló dirí ẹwà fákùkọ. civilization ló jàgbá gbogbo ogun tá a dá ẹ bá.